وأما البخل فإن صاحب الإيمان الضعيف لا يكاد يخرج شيئا لله ولو دعا داعي صدقه وظهرت فاقة إخوان المسلمين وحلت فيه المصائب ولا أبلغ من كلام الله في هذا الشأن قال عز وجل ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكون أمثالكم بتي أديني إذا لك وتقداني لوني بلوغ ولون أبو سي ẹ̀kọ́ tí ó tẹ̀lé eléyìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tí a fi ń dá lílẹ̀ ìgbàgbọ́ mọ̀ tí ó bá ń wáyé ní sàkání ẹnìkan tó jẹ́ mùsùlùmí wọn ni wà mí ni a àyàkúlẹ̀ ìnsánu máa la yaf'al nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ kéèyàn máa sọ ní tí ò ṣe. So, ẹni tí kò ṣe ká máa sọ lápèjúwe ń sìn kó máa sọ wípé ìgbà tí òun wà ní abúlé kó àwọn òun lòun jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gba Islam torí pé àtọ̀sán àtòru lòun fi máa ń ṣe wáàsí káàkiri bí jẹ́ wá ń sọ̀rọ̀ yẹn gbogbo èèyàn ó mọ̀ ní Allahu Akbar àwọn onígbìyànjú bẹ́ẹ̀ sì ni kò ṣe ń tọ́jọ́ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n lójú ti wa àwọ̀ máa pọ́n pé a kí ẹ bá ṣe gbìyànjú àwọn alágbájá torí pòun ló sọ bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ tó yẹ wípé bóun ṣe ń bọ̀ ìbáyìí fifteen naira tó kú lọ́wọ́ òun òun rí ọmọ òru kankan tí ó sin tí ó jẹ òun dẹ̀ fi lé lọ́wọ́ irọ́ nípa o kábà lè rí gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ẹni tó bá ń sábà máa ṣe bẹ́ẹ̀ òkun eékùn kì í ná ọmọ mọ́nú ìwọ náà mà. wòye sì tó máa ń gbé kalẹ̀ káwọn èèyàn lè máa rò pé bọ́yá olùbẹ̀rù ọlọ́run ni ọ lọ́jà wọ̀ bẹ́ẹ̀ àmì lílẹ̀ ìgbàgbọ́ ni tírú ìṣesí bẹ́ẹ̀ bá wà nínú ìṣesí èèyàn. Qala Allahu ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé ya ayyuhalladhina amanu mo pààyàn onígbàgbọ́ òdodo. lima taquluna ma la taf'alu èyí ṣe tẹ́ ẹ̀ fi máa ń sọ nǹkan tẹ́yìn tẹ́ ẹ̀ ṣe níṣẹ́ tẹ́ ẹ̀ lè ṣe ẹ̀ máa sọ lẹ́nu kabura maqtan inda Allah ó mà tóbi lẹ́sẹ̀ kéèyàn máa sọ nǹkan tí ò lè ṣe àbí nǹkan tó ò ṣe tó ń sọ pé ò ṣe kabura maqtan O tóbi lẹ́sẹ̀ inda Allah lọ́dọ̀ ọlọ́run an taqulu ma la taf'alu kẹ́ ẹ máa sọ nǹkan tẹ́ ẹ lè ṣe ẹlòmí lè máa rò pé bóun ṣe wà yìí tí ìbá ṣe pé iná tí ò sí ṣe pé náà wà ní wọn bá ṣe báyìí wọn bá ṣe báyìí ibi dídí ń sọ̀hún wọn bá múná dé. ọlọ́run kórìíra ní tó ò lè ṣe kó o máa sọ àbí nǹkan tó o mọ̀ pé ò ní í ṣe kó o máa sọ pé ó ṣe àbí ní tó ò ṣe kó máa sọ́pọ̀ ṣe láti lè fi gbáyì níwájú àwọn èèyàn wàlá ṣẹ́kà anna hadha naw'un minan nifaq wàlá ṣẹ́kà anna hadha naw'un minan nifaq kò sí èméjì mbẹ́ ọ̀kan nínú ìran ìwà mùnáfìkì oníkírù ṣẹṣẹ báyìí wà lára èèyàn wàmùn khalafa qawluhu ẹni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ bá ń ṣe pa iṣẹ́ ọwọ́ rẹ̀ sọ́ra madhmuman inda Allah ẹni tọ̀hún yóò máa jẹ́ ẹni èébú lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ọlọ́run makruhan inda al-khalq yóò sì máa jẹ́ ẹni tí wọ́n kọ̀ ẹni táwọn èèyàn ó kórìíra inda al lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹ̀dá wàhálù nàárù àwọn ọmọ náà sayaktashifuna hakikota lẹ́dí wọn ó padà mọ pápápá ìtẹ́sàfà kéèyàn kásọ lójú nǹkan wọn ó padà sísọ lójú pápápá alẹ́dí kánà ya'muru bil ma'ruf fi dúnìyà wàlà yàtì ẹni tó yẹ pípa tó wà láyé ó máa ń pàṣẹ káṣe dáadáa ṣùgbọ́n òun ò láyàtì òun èé ṣe wayanhahum anil munkar yóò sì máa kọ̀ fún wọn ẹ má ṣe bàjẹ́ o ẹ má ṣe bàjẹ́ o wọ̀yà tí ṣùgbọ́n di ìbàjẹ́ yẹn gan-an ní ti ń jẹ ní ti ń mu. nínú ná anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní wọn ó ju ọkùnrin kan sínú ná ó bá ti ń dénú ná báyìí ikùn rẹ̀ ó kàn bẹ́ẹ̀ gbà ó ìfun rẹ̀ yóò bá máa sàn yóò mọ sáré lọ ìfun yóò mọ sáré tẹ̀lé lẹ́yìn àwọn ọmọ náà wà ọdún ọgbẹ́ ah ìyá tílé mọ̀ tún lé ju gbogbo tàwọn táwọn wà ń bí lọ wọ́n wà wọ ẹni yẹn dáadáa wọn ah ṣé kí ṣe wọ́n lọ ń pa wá láṣẹ ká ṣe dáadáa ńgbà tá a wà láyé ni àáfàá ni wọ̀ ṣé bí wọ́n lọ máa ń kọ́ wà bàjẹ́ fún àgbà a wà láyé yóò sọ wípé mo máa ń pa yín láṣẹ dáadáa wàlá àti ní í ṣe mo sì máa ń kọ ìwà àbàjẹ́ fún yín ìbàjẹ́ yẹn gan-an lèmi máa ń ṣe nítorí kí yàrá tiẹ̀ ó lágbára nìyẹn ọlọ́run sọ náà al-Qur'an kẹrin a'udhu billahi minash shaitonir rajim atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun ìwọ ló ń ṣe wáàsí ìsìn náà dáa ìwọ náà tún ń ká mọ orí ṣẹ́ẹ̀tì rẹ tó ń tẹ́sì friend ìwọ náà ń send love text message sí ọ ìwọ ló sì sẹnu gbàngbàngbàngbà lẹ́yìn haram haram bó o bá mu jẹ láyé tó o bá ètò lọ tú bá tó o bá jáwọ́ ń bẹ̀ alqiyama ńkọ́ kabura maqtan indallah an taqulu ma la taf'al nínú wa munafiqi ni nínú wa tó tóbi lẹ́sẹ̀ ni kọ́lọ́wọ́n bá kó ṣàforíjì gbogbo ẹnikẹ́ni tó bá nírú bẹ́ẹ̀ lọ́wọ́ kó lọ jáwọ́ ó máa fira rẹ̀ hàn á máa wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni ọlọ́run bí èèyàn dáadáa ṣùgbọ́n lábẹ́lẹ̀ gbogbo aburú ayé pátá wà lọ́wọ́ ẹ̀ ọ máa sọ wá sí pé olè jíjà ọ̀dà ọlọ́run lọ́mọ ya ń ṣe ẹ̀tì àwọn èèyàn tó ti jí ìwọ ló sì ń ṣe wá sí pólé ọ̀dà ọtí mímu ọ̀dà ògógóró pẹlẹbẹ lábẹ́lẹ̀ ọlọ́run yọ ọmọ irú àwọn ẹni báyìí àwọn nìyà wọn pọ̀ jù nínú náà ọlọ́run kọ́ látòbí rẹ̀ kọ́ mọ̀ ṣètò ààrẹ ẹnikẹ́ni tó bá wá rí ìṣesí òun tó rí pé ìṣesí rẹ̀ fì sí irú nǹkan báyẹn ọmọ ní nǹkan kan ọ̀dà ṣùgbọ́n wọn náà ṣe wọn náà máa ṣe nǹkan ó mọ̀ ní dáadáa lélẹ́yìí ṣùgbọ́n dáadáa yẹn gan sísọ yẹn nìkan ni ní ṣíṣe ìwọ náà ò ṣe kí ni o ìwọ náà ò ṣe ọmọkàmọ́ta ẹ gba kíní yẹn lọ́wọ́ ìwọ náà ò yí ṣe dáadáa yẹn kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀ o kó là wá ń bẹ̀ o irú òṣèṣì báyìí àmì lílẹ̀ ìgbàgbọ́ ni o ẹni tó bá ti bá a sáábà ìyẹn ń tọ́ka pé ìgbàgbọ́ rẹ̀ ṣe kí ni o ó mẹ́hẹ̀ wàmínà ó sì tún bẹ nínú àwọn nǹkan tí máa fi hàn pé gbàgbọ́ ẹni mẹ́hẹ̀ẹ́ السرور والغبطة بما يصيب إخوان المسلمين من فشل أو خسارة أو مصيبة أو زوال نعمة فيشعر بالسرور لأن النعمة قد زالت ولأن الشيء الذي كان يتميز عليه yatamayyazu alayhi gairuhu bi qad zala anhu nínú ẹni asurur kéèyàn máa dunnú walgibtatu kéèyàn máa yọ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ bima yusibu ikhwana wal muslimin nígbà tí àjálù bá ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá min fashalin bóyá ọwọ́ wọn ò tẹ nǹkan tí wọ́n ń fẹ́ gbẹ́ dàbà inú rẹ̀ wọ́n ń dùn sí ọ kàsára àbí òfò àdánù kan ṣẹlẹ̀ sí wọn ilé wọn jóná oko wọn jóná inú ẹ̀ wá ń dùn sí àwọn musibatin àbádánwò kan jálu àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí àwùzálẹ̀ nìmẹ́tìn àbídẹ̀ra kan tọ́lọ̀ ń ṣe fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan ìdẹ̀ra yẹn ó kúrò lọ́dọ̀ ẹ̀ fọyẹ́ṣ orubi surur ó wá bẹ̀rẹ̀ sínú dùnú lẹ́yìn ní ìmọ̀ta kọ̀dísà alẹ́ gbẹ́tọ́rí pé dẹ̀ra tọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn kò jẹ́ tiẹ̀ mọ́ wàlẹ́ àná ṣe alẹ́dì kan yẹ tàmí yẹsọ alẹ́ gẹ́rù òbí kọ̀dísà alẹ́ àná in tó fi yàtọ̀ sí àwọn yòókù nǹkan yẹn ti kúrò lọ́dọ̀ ẹ̀ inú tiẹ̀ wá ń dùn sí i mẹ́sàlá kọ́lọ̀ kí ó sọ wà ń bẹ̀ ẹnìkan tẹ̀blígì ni ó wá lọ jáde kó tó ti jáde dé wọ́n bá fọmọ rẹ̀ obìnrin lóyún nígbà tó wá gbọ́ wà ní yes ọ̀dà bá ọ̀dà bá inú èèyàn ò gbọdọ̀ dùn sí àdánwò tó ṣẹlẹ̀ tẹ́pẹ́ wọn náà ló ṣẹlẹ̀ sí sínú ló dùn èèyàn òwúrọ̀ dunnú sí nǹkan yẹn bọ́ ọ bá ti ẹ̀fẹ́ bẹ́ni yẹn wí lórí nǹkan míì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n lórí yìí tó ṣẹlẹ̀ sí ládàáwò yẹn inú èèyàn òwúrọ̀ máa dùn tí àdánwò bá ṣẹlẹ̀ sí ọmọ ayé yẹn mùsùlùmí àfa kan máa ń ṣe wáàsí nínú mọ́sálásí wáàsí rẹ̀ máa lé ẹgbàtọ́ lóhùn ẹgbàtà náà bí gbàtí wọ́n ń bọ̀ mọ́sálásí nídàjí ọlọ́kadà bá gbà gbà bàbá kan lẹ́sẹ̀ nígbà tí wọ́n ṣe ẹ àríyá àbálà wọlé gbà láàárọ̀ tí mò ń bọ̀ àwọn ọlọ́sí ni ọ̀kadà ló lọ gbà bó wà ní báyìí ẹsẹ̀ rẹ ti kàn ọ̀dà àbáwọn á ti ẹ̀ sinmi hada yadullu ala da'fi al-iman èyàn gbúdọ̀ dúnná kéèyàn máa yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ tí àìdá bá bá ọmọ èèyàn àwọn èèyàn kan bọ̀ jàǹbá ṣe wọ́n àwọn wo ni àwọn báyìí bẹ́ẹ̀ ah òtún gbọ́dọ̀ pa àwọn jàmọ́ wà ní sáwọn tó ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ wọn ṣe mùsùlùmí fàámtù ṣe jàmọ́ wa kankan ò sáà sí nínú ọ̀sọ́mọ jàmọ́ wa kan bẹ́ẹ̀ àròyọ àwọn ti dára là èèyàn gbọ́dọ̀ máa rò bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ rí pé innamal mu'minuna ikhwa èèyàn gbọ́dọ̀ rí pé gbogbo mùmìnì pátá ọmọ ìyá kan náà ni gbogbo wa lókùrú gbà tí àwọn ènìyàn ọba ti wà tó mú wa jáde kúrò nínú Islam so látara àdé eléyìí nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òní kéèyàn ó máa dunnú kéèyàn ó máa yọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ téèyàn bá gbọ́ wípé ìbàjẹ́ kan ṣẹlẹ̀ sí mùsùlùmí pàápàá jùlọ alimultezimu bidin ẹni tó jẹ́ ẹni tó dìrọ̀ mẹ́sìn tó di súnà lọ́kùnrin àbí ní obìnrin bóyá ẹlẹ́yà kan ń lọ ó wá fẹ́ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ gọ́tà àfi bírí ló rí ó dìnnú jù à nígbà wa ẹlẹ́yà ẹni lajú méjì gan rí náà sí tó dà nǹkan bójú ń pẹ́ o tó jábẹ̀ ní tó sọ yẹn yàdúlò alẹ́ àdó àfọ àkọ́kọ́ náà ẹlẹ́ṣẹ̀ ni ọ ẹlẹ́ẹ̀kejì ó tún tọ́ka sí lílẹ̀ ìgbàgbọ́ rẹ̀ torí pé tí nǹkan kan tí ò dábàá ṣẹlẹ̀ sọmọ yé yẹn mùsùlùmí ó gbúdọ̀ ta yẹn náà lára subhanallah kó dùn yẹn náà dùkọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni alimọ́minu lilimọ́minu kalbuniyan yasudu ba'duhu láàyè mi anabi ni masalul Eh? kàmẹ́tàl الجسد إذا odòwòn tàdáà sáàrù aljasadi bí sáhari wàlhùmá òjíṣẹ́ ọlọ́run ní mùmìnì sí mùmìnì adà gẹ́gẹ́ bí ara ẹyọ kan ṣoṣo tó yẹ pé tí ẹ̀ta ìró tó bá kan abala kan nínú ara yóò kan ara yòókù tó owó bá mọ́ nínú etí ó rí pé gbogbo ara ó sì máa rọ abẹ́ẹ̀kọ́ etí sì ni owó ẹsẹ̀ ó máa rọ imú ó máa rọ ojú ó máa rọ bẹ́ẹ̀ sì ni etí ni bó gbúdọ̀ jẹ́ náà nìyẹn tí ẹ̀tẹ̀ èrò kan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ọmọ wa kí àwa náà ò gbára ta kẹta yẹn náà ò kàn wá èèyàn gbúdọ̀ máa lórí ìbàjẹ́ tó ṣẹlẹ̀ sọmọ ẹni. ní tí wọ́n rò pé òun dunú sí òun tó bá ṣẹlẹ̀ sí wọn náà lọ́la ńkọ́ tó ti yọba yìí nínú lílẹ̀ ìgbàgbọ́ oníkéyìn ò mọ lórí àwọn nǹkan wọ̀nyí. wa mimma dhahir dha'f al-iman an-nadharu ila al-umur min jihati uqu'i al 'adam uqu'i faqat وبعد النظر عن فعل المكروه فبعض الناس عندما يريد أن يعمل عملا من الأعمال لا يسأل عن أعمال البر وإنما يسأل هل هذا العمل يصل إلى الإثم أم لا هل هو حرام أم أنه مكروه فقط وهذه النفسية تؤدي إلى الوقوع في شرك الشبهات والمكروهات مما يؤدي إلى الوقوع في المحرمات يوما ما فصائبها ليس لديه مانع من ارتكاب عمل مكروه أو مشتبه فيه ما دام أنه ليس محرما وهذا عين ما أخبر عنه النبي صلى الله عليه وسلم بقوله من وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك an yarta'a fi wa mimma mazahir du'af al-iman nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ an-nadhar ila al-umur min jihati al-uqu'i al-ithmi fiha aw adam al-uqu'i faqat wa ghadd an-nadhar an fi'l al-makruh kéèyàn máa wòye sí àlámọ̀rí kan wípé sáramù ni àbí kìí ṣe àrámù tọ́ba ti ní kìí ṣe àrámù tọ́ wàgádùn nọ́dọ̀rọ̀ àǹfíìlì mọ̀kúrò ṣùgbọ́n tó bá jẹ́ mọ̀kúrò kò sí ìtọ́ka pẹ̀lú yẹn tí ò bá yà ti jára mu tábàánà ẹ̀ bẹ̀ tí wọ́n kọ́ torí pé tá a bá ṣe é o lè padà líìdì wa sára àní sára mu nẹ tí bá sára mu ẹ ẹ já máa ṣe lọ nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni torí pé mọ̀kúrò n tó lè já ṣe mọ̀kúrò náà tí ájà bá béèrè fún ni hmm? masalan al-iltifatu fi sọlá tíyẹn bá ń kírun kéèyàn máa wẹ̀ gbé báyìí nínú ìrun makuru ni hmm, makuru ni ẹni tí ń kírun tí ń wẹ̀ gbẹ́ tí ń wò sí ládàá rẹ̀ tó pọ̀ ládàá tó pọ̀ ń bọ́ nínú iṣẹ́ olóore rẹ̀ àmọ́ téèyàn bá ń kírun tọ́mọ kan bá ń ṣeré lọ bí omi gbóná téèyàn wá ń wẹ̀ gbẹ́ ọ̀tún téèyàn sá ń wò só ti súnmọ́ bẹ̀ ìrun èèyàn ò bàjẹ́ makuru lèèyàn ń ṣe yẹn ṣùgbọ́n wàlhájá tubihul makruhat ṣó ti yí báyìí ṣùgbọ́n tí ò bá sí àjà kankan kéèyàn kàn sáà aṣọ makruhu di mubá àmì lílẹ̀ ìgbàgbọ́ ni àmì lílẹ̀ ìgbàgbọ́ ni náfìní wà min madhoir dọ́àfìlì iman anadọ́rù ilẹ̀ umar kéèyàn máa gbòye sáwọn àlámọ̀rí mìjíàtì òkú ilẹ̀ ithmi wípé ṣé agbègbè sẹ́yìn lè kó sínú ẹ̀ṣẹ̀ ńbẹ̀ àwọn adami òkú èyí àbí ṣé kì í ṣẹ̀ṣẹ̀ fakọ̀tì nìkan ṣùgbọ́n wà gọ́dì nazar ó wá díjú ànífẹ́yìn lè mọ̀kúrú èyí tó bá ti jẹ́ mọ̀kúrú yóò díjú sí yóò ní kò sí ìtọ́kàn fàbáàdù nas ọ̀nà ìbẹ̀ nínú àwọn apá kan àwọn èèyàn ìdámọ̀ yuridu an ya'mala amala min al-a'mal tó bá fẹ́ ṣe èyíkéyìí nínú àwọn iṣẹ́ la yas'al kò ní béèrè an amal bir nípa àwọn iṣẹ́ olóore wàyí nàmà yẹsà njẹ́ o ma bẹ́ẹ̀ ni pé alahadal amal yẹsu ilal ithmi amla ṣeṣe ìṣara mi ni àbí ìṣara aliwa haram am anahu makruh fakot wàhádìí nafsiya wọn ní rúṣe sí yìí tó adi ilal òkú fi ṣaraki ṣubuhat wal mukarohat ó máa ń jẹ́ kéèyàn jábọ́ sínú páńpẹ́ ìrújú àti nǹkan tí a kọ̀ mímọ yóò adi ilal òkú fi muharramat yawma ma ẹni tó bá ti ń fojú rìnà mọ̀kúrú níjọ́ kan bọ̀ yọ jẹjọ́ kan tó kò sínú haram gan torí pé mọ̀kúrú àbúrò haram ni àbúrò haram ni mọ̀kúrú bẹ́ẹ̀ bá ti wá ń gbé mọ̀kúrú jó kiri lójoojúmọ́ yọ padà sí kíni o fasọ ibò a torí pé ẹni tó bá ń ṣe mọ̀kúrú gbogbo lẹ́yìn sàlàdé ìmọ̀ ni òun mínírìtì kábí amẹ́lì mọ̀kúrú torí pé kò kulẹ̀ sí nǹkan kan lára rẹ̀ tó kọ̀ fún láti ṣe iṣẹ́ tó bá jẹ́ mọ̀kúrò aw mushtabi fi àbí iṣẹ́ tó bá yẹ pé ìrújú wà ń bẹ̀ kò sí ìtọ́ka pẹ̀lú yẹn tó bá jẹ́ haram tó clear nìkan ni èyí ṣe màdàmà àyànnà o laysa muharrama lókùrú gbà tí nǹkan yẹn ò bá ti jẹ́ ṣùgbọ́n mọ̀kúrú kò sí ìtọ́ka pẹ̀lú yẹn. wàhádà àyìnú mọ akhbar ani nabi sallallahu alayhi wa sallam eléyìí gan ni intanabi fún wa nírò nígbà tánabi dọ̀kí ẹni tó bá ti ṣubú sínú ìrújú o ẹ waqa'a fil haram ó ti ṣubú sínú haram karọ́ọ̀ì àpèjúwe rẹ̀ àgẹ́bí ẹni tó ń daran yẹ́rì à tó ń daran jẹ hawla al-hima ní ẹ̀bá ọgbà yushiku an yarta'a fi ó mà ṣe é ṣe kí ẹran tí ń dà jẹ yẹn kó wọnú ọgbà ìwọlé mọ́mọ́ ìwọlé rò gbogbo wọn ti lọ wájú kíkan wà lẹ́yìn kó wọnú ọgbà tẹ́ran bá sì jẹ ogun olóko ṣé ẹran ni wọ́n mú àbòlóko àbẹ́ni tó ń dẹran tó bẹ́ẹ̀ náà ni ojú rẹ̀ lẹ dẹ́sẹ̀ ìwọ ni ojú mi èmi ni èmi ọ̀ràn ṣẹ́ o ẹni tó ṣe sìnà ìbá bẹ̀rẹ̀ ló ṣe sìnà abẹ́rẹ́ lọ́yẹ ká náà lẹ́gba kó máa lọ ṣùgbọ́n yóò jẹgbọ ọgọ́rùn kẹgbà yẹn bá lè tọ gbogbo ara àbí kí wọ́n lẹ̀ lóko ní gbogbo ara kí ẹ̀tẹ́ ìrú yẹn náà lè tọ gbogbo ara gẹ́gẹ́ bó ṣe fi gbogbo ara bó ṣe fi gbádùn ṣe sìnà ọlọ́run kò sọ wa ń bali inna ba'adun nas apá kan náà àwọn ènìyàn is the staff ta fi ṣe in tó bá ń béèrè ìdájọ́ ẹ̀sìn nípa nǹkan ayé tọ́lá bali ifta fatawa wa ukhbira annahu muharramu tó bá sọ fún pé nǹkan yẹn haram ni yas'al alhurmatu shadidatu awla yóò ní haram yẹn ṣé haram yẹn lágbára gan-an kí ló ń béèrè yẹn fún wàkàmù ismu alimọ̀rọ̀tàbù alẹ́ ẹ̀ṣẹ̀ mélòó lè yẹn lè ṣẹ̀ lórí nǹkan yẹn tó fi lè di haram famisulu àdá irú ẹni tí máa ń sọ̀rọ̀ eléyìí láàyè kúnnù làdé ìtìmọ́mù bìlì ìtìhàd ẹni lè mú nkàrù wọ̀sẹ̀yà irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn kì í lákòólé kan níbi jíjìnà sí ìtọ́kànkó àti ìbàjẹ́ aburú balẹ̀ indaw istidad irú àwọn ẹni yẹn wọ́n ti prepare ẹ̀mí wọn lirtikab awwal maratibil haram wọ́n ṣe tán àti ṣe ìpele àkọ́kọ́ nínú haram wasti'anatu bimuhaqqarati dhunub wọ́n sì ń fojú rénà àwọn ẹ̀ṣẹ̀ pépèpé mimma yantuju anwul ishtirau ala muharimillah èyí tó yẹ kó lè padà wá bí kéèyàn ó ṣàyàkókò nàkí sáwọn kan ọlọ́run ṣe ní èèwọ̀ wàzá wálẹ̀ Eh? wazawala alhawajiz baynahu wa bayna almaasiya ó sì lè mú gàgà tí ń bẹ láàrin ìyàn àtẹ̀ṣẹ̀ yóò mú kúrò mbẹ ẹni tó bá ti ń ṣe makuru makuru makuru gàgà tí ń bẹ láàrin ìyàn àti haramu gan yóò padà kúrò tó yẹ pé o ò ní fínú òtí ẹ̀ ní bìkítà tó fi kó sínú haram. ولذلك يقول الرسول صلى الله عليه وسلم في الحديث الصحيح ìdí nìyí tí òjíṣẹ́ ọlọ́run bá fi sọ nínú hadith eléyìí tí ó lálàáfíà òjíṣẹ́ ọlọ́run ní la ulimanna ka aqwaman min ummati ها اوكي min ummati ya'tuna yawmal qiyamati bi hasanatin bi hasanati amthali jibali tuhama baydon fayaj'aluha Allah azza wa jalla haba'an manthura la'alamanna ló jẹ́ pé láàni amsat yẹn ó dájú ni màá padà rí màá dá wọn kan mà nínú àwọn àjọ mi tó bá rí jọ́bù dàlùkìyàmà wọn ó dé bi hasanat pẹ̀lú àwọn ṣe olóore amuthali jibali tuhama bayida iṣẹ́ olóore yẹn àfi bí òkè tuhama òkè ńlá kan ni bí iṣẹ́ yẹn ó ṣe tó nìyẹn tí ó funfun gbòò bó bá ti ń déwájú ọlọ́run báyìí fayaj'alu allah azza wa jalla haba'an manthura ọlọ́run ó ku gbogbo sẹ́yìn dànù ni bíi ẹ̀gbọ́n òwú qala thawban ya rasulallah thawban ló jíṣẹ́ ọlọ́run sífùmùlánà júwe àwọn ẹni yẹn fún wa báwo ni wọ́n ṣe rí àwa olè àwọ̀ dá wọn ma ànábì ni ó ní jẹ̀líhìm lánàá arákùnrin yìí tún ní sísọ lójú wọn ṣàlàyé wọn fún wa kó yé wa allah nakuna minhu kama wàá lọ kan nínú wọn wà nahnu la na'lam láì ní mà kọ́ọ̀lù ànábì ni amma innahum ànábì láwọn ẹni yìí ikhwanukum àwọn èèyàn bíi tí àwọn ọmọ náà ni wọn wa min jildatikum aláwọ̀ funfun bíi tiyín náà báyìí ni àwọ̀ ara yín bí àwọ̀ yín ṣe rí náà ni tí wọ́n ṣe rí wa ya'khudhuna mina al-layl kama ta'khudhunahu wọ́n máa ń lo òru wọ́n fi yan náfìlà gẹ́gẹ́ báyìí náà ṣe máa ń lo òru yín fi yan náfìlà walakinnahum ṣùgbọ́n o àkùwámù ìjọ ni wọ́n ìdà kálẹ̀ òbí màhàrímì láì tó bá kù àwọn nìkan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ntahakuwa wọn ò ṣe tán wọ̀ntún wọ́n sì wọn ò rẹ́rìn kankan ò ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn bá wà pẹ̀lú wọn àwọn ganan mọ̀ sí wáàsí pé kò dáa ṣùgbọ́n tó bá wo wájú tó ń wẹ̀yìn tó ń wọ̀tún tó ń wòsì tó ń wọ̀rẹ́ nìkankan wọn ò kàn lu ẹsẹ̀ yẹn irú àwọn ẹni yìí iṣẹ́ wọn yóò di àkúdànù níwájú ọlọ́run tó wúyà kìyàmà fàtẹ̀jídìwù yakọ̀ fil muharram ó rí irú àwọn èèyàn báyìí wọn ò mọ já sínú nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ dúnà tahafudin ara ò ní kó wọn wàlẹ̀ àtàrọ̀ dúdin wọn ò sì ní without hesitation wọn ò ní ara wọn kò ní kó wọn ara ò ní kó wọn ara wọn ò ní kó tì wọn kàn máa rọlù ẹsẹ̀ ni wàhádà aswa o eléwu àwọn èèyàn báyìí gan lọ́rọ̀ wọn burú jù lọ mínà lẹ́dí yakọ̀ fil haram ju àwọn tí wọ́n máa ń kó sínú ẹsẹ̀ báàdà tàràdúdín wà tàhàrújìn lẹ́yìn ìgbà tára wọn bá ti kó sí i tí wọ́n tún tàhárọ́jà tí wọ́n ń ṣe ah, ẹ̀ṣẹ̀ máa ní kíní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹlòmíì pé kẹ́ẹ́nẹ́ kẹ́ẹ́nẹ́ kẹ́ẹ́nẹ́ bẹ́ẹ̀ kò lé tó gbogbo yẹn àwọn yẹn ni tí wọ́n burú jùlọ kọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀. wàkìlà wàkìlà ni alẹ́ àkàtọ̀rì ìkíní kejì wọn náà ni wọ́n bẹ níbi ṣùgbọ́n ní alákọ̀ọ́kọ́ tiẹ̀ burú ju ẹnìkejì lọ ọ̀rẹ́ ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ kan tó bá ti dá wà lónìí kan yóò sì mọ yóò mọ da sunkún ẹlòmíì ó kàn ṣẹ̀ṣẹ̀ kan ẹnì kan orí o odidi oṣù kan kò ní gbádùn lágbájá kí ló ṣe ọ yóò ní kò sí ẹ̀mí rẹ̀ ó mọ̀ báyìí tó bá ti ń rántí àìdá tó ń ṣe yẹn ṣùgbọ́n ẹlòmíì kò rí àìdá yẹn gan ṣẹ̀ṣẹ̀ bó ṣe ń sìn yẹn tán tí ó ń pláàni èmi tí ó tún ṣe àwọn wọ̀nyí ọ̀rọ̀ wọn burú o wàhádà náà omina nas irú àwọn yìí nínú àwọn ènìyàn yes test ìlú zonoba wọ́n máa ń sọ ẹ̀ṣẹ̀ ńláńlá di nǹkan fúfú yẹ nàtíjàta ń lè dọ́ àfi ìmánìyàn látara lílẹ̀ ìgbàgbọ́ wọn wàlà yàrá annahu amila shay'an munkara kò sì ní ríra rẹ̀ pé òun ṣe nǹkan kan tí ọkàn kọ̀ walidhalika yasif ibn Mas'ud radiyallahu anhu ìdí tó fi jẹ́ pé àfa ibn Mas'ud ó ròyìn ìṣesí àwọn mùsùlùmí àwọn mùmìnì wàhálà munafik àti ìṣesí àwọn munafik bi qawlihi àfa abdullahi ibn Mas'ud ó ní innal mu'mina dájúdájú mùmìnì yára dunubahu yóò máa wo ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí ka'annahu qa'idun ta'ata jabal mùmìnì tó bá ṣẹ̀ṣẹ̀ kan báyìí yóò máa wo ẹsẹ̀ yẹn bí ìgbà tó ń jókòó sábẹ́ àpáta àpáta ńlá yàkáfọ̀ à ń yakọ̀ àlẹ́ tí yóò máa bẹ̀rù pé ẹ̀ lọ́mọ ìdápàtà ò jálẹ̀ mi lórí báyìí ẹ̀ àpáta tí ń ṣòro lọ́mọ ìjọ jálẹ̀ mi lórí tí mùsùlùmí ní bá sẹ̀ bẹ́ẹ̀ mi rè ó sì máa rí mi ẹ̀ ẹ̀rọ ọmọ ọlọ́run ó máa tún náà ṣeré ìlú báyìí ọlọ́run sá ẹ̀rọ ọmọ bá ọlọ́run ẹ̀sẹ̀ yìí ṣé màá ní mi ọ̀ mọ́ ni ọlọ́run dákú mọ̀ fi bá mi wí mọ̀ foríjì mi ẹ̀rọ ọmọ bá tó bá kó sínú ẹ̀ṣẹ̀ wà innal fàájírọ̀ ṣùgbọ́n pò kí n tiẹ̀ yára dùnú bá o yóò mọ wo ẹ̀ṣẹ̀ rẹ̀ ka dùbábín bí esin mọ́ra àlà àǹfìyì tó kà kọjá níbi igi mú báyìí sẹ́mà esin kà kọjá fíríǹgì mú ẹ̀ èyàn ní kàkùn fàkọ́ọ́lá bíi àkàdà ó wàá sọ wípé ayé dàfà àwọn obìyẹn tó kà fọwọ́ sí báyìí. ó parí náà ṣùgbọ́n mùmìnì òní ó kórí jọ tí ó mọ̀tọ́ pé ìláhí látò àdébọ̀nì fàáyìnì mọ̀kẹ́rọ̀ bẹ́ẹ̀ rẹ̀ naam ìyàtọ̀ láàrin mùmìnì àti mùnáfíkì ni ìwọ náà gbèsè mi àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tó bá ti rántí bóòlẹ̀mí rẹ̀ ṣe máa ń rí sí Muhammad wa gairuhu gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ tó bá ti rántí nínú ẹ̀mí tẹ́mi rẹ̀ ò bá ti wárìrì mọ̀ pé àádáyà dúró alàtọ̀ àfihàn ìmọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó fa ìmọ̀ kan ṣe sẹ́yìn àbí tó mọ̀ọ́mọ̀ gan tó ṣe sẹ́yìn gbogbo àti ó bá ti rántí tínú rẹ̀ ń bàjẹ́ tẹ́mi rẹ̀ ń kórìrì tí ìkóṣúṣú sì tí ah, ìbẹ̀rù ọlọ́run tó gba ogun ẹ̀mí ẹ̀ kódà èèyàn lè bú sẹ́kún gan èmi náà mo sì ṣe báyìí rí tó bá lè máa wáṣẹ́ mi èèyàn bẹ́ẹ̀ innama yadulu dhalika ala kamali imani ìyẹn túmọ̀ sí pé imani rẹ̀ ti kéde ẹnu pé èèyàn ti ẹ̀ mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ gan nǹkan kan ló jẹ́ nínú tútú bá ẹ wà rẹ lómi lẹ́nu ẹ̀ṣẹ̀ ní fi ń sayọ̀ àmutí aṣèṣìnà alùjìbìtì ajalè jí owó lówó gbé ànsẹ̀tì alánsẹ̀tì àṣezìnà ọ̀sẹ̀ kan ò ní lọ kọ́mọ̀ ṣèṣìnà hádìí al-mushkila mushkila tó kúnlẹ̀ ayé nìyẹn ọlọ́run ọ̀la tó bẹ̀rẹ̀ kó sànú gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé tóun bá ti rántí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tínú ẹ̀ tó ń dùn tí yóò kákún kankan lẹ́mìí kó nítorí wọn máa yọ pé ìgbàgbọ́ òun ó ti lẹ̀ pátápátá ó sì ti mẹ́hẹ̀ o nínú àmì rẹ̀ ni kóníkálukú ó lọ tì mọ́wọ́ o. wọ́mìnira nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ihtikarul ma'ruf kéèyàn ó máa fojú rénà dáadáa pé ṣíṣe ládàá ilé kékeré wa ní ṣe ládàá ẹni tí mọ̀nì rẹ̀ bá pé kì í fojú rènà ṣe olóore kankan náfìlà méjì tá a bá yàn àgbàládá kò ní fi ṣeré bọ́bá kírun tán ẹ̀rì yóò yàn náfìlà èwo ní sọ̀rọ̀ yàn ní náfìlà irun lọ́rọ̀ yàn ojúlówó gan àti ìṣe ká tó máa gbé náfìlà là gbogbo àwọn ọ̀rọ̀ yẹn yàdúlù aládùn àfìlẹ̀ ìmánì àwọn Ramadan gan à ń tiraka gbà tún dé kàdé wọn tún láwé àrẹjọ àràfà dákun Ramadan gan agídí la fi gbà gbogbo àwọn gbólóhùn báyẹn gbólóhùn dọ́ọ̀fù ìmánì ẹ̀tìkáàrò ma'ruf kéèyàn máa fojú kéré àwọn iṣẹ́ dáadáa wà ádámù ìtìmáà bil hasanati saghira kéèyàn má sì máa ṣàkólé kàn sí àwọn iṣẹ́ olóore kéékèèké àwọn iṣẹ́ olóore kéékèèké kéèyàn má máa kà á kún àmì lílẹ̀ ìgbàgbọ́ ni o wàkọ̀dì alámànà sallallahu alayhi wa allah nakuna kadhalik anabi ti kọ́ wa pé ká má jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ o fakọ̀dọ̀rọ̀ wà imaamu ahmed rahimahullah ani abi jari alhujaimi qal ataitu rasulallah sallallahu alaihi wasallam mo lọ bó jíṣẹ́ ọlọ́run fakult onímọ̀ wá sọ pé yá rasulallah irú òjíṣẹ́ ọlọ́run inna qawmun min ahlil badiya àwa tó rí o oko làwa o ara abúlé làwa o fa'allimna shay'an eré òjíṣẹ́ ọlọ́run kọ́ wa ní nǹkan kan yanfa'una Allahu tabaraka wa ta'ala bi tó yẹ pé ọlọ́run ó fi nǹkan yẹn sànfi wá láǹfààní látara bó bá ṣe wí fún wa faqal anabi ni tí màá sọ fún yín ni pé la tahqiranna minal ma'rufi shay'an ẹ má fojú kéré dáadáa kankan wàláwó an tafarraga min dalwika fi ina il mustasqi kódà kó ṣe wípé omi tí ń bẹ nínú gbáà doro rẹ tó o fẹ́ mu kó o sì dá fún ẹnìkan tó ń gbẹ̀ngbẹ̀ ẹnìkan ẹ dákun èèyàn fẹ́ pọn mi nísìnyí ọ̀fẹ́ bomuságe ẹnìkan ìtọ́ wa ń gbẹ̀yìn fọ́ ọmọ abẹ́ ẹ dákun abẹ́ ẹ dákun torí ẹ mọ̀ lákun yẹn ó bu tiẹ̀ ní ní màmá pọn mi ságe fún ọ iṣẹ́ olóore kan lọ́fẹ́ ṣeun má fojú kiri ẹ̀ ànábìnrin látàkìrọ́nà minal ma'ruf shay'an má ṣe fojú rẹ náà ṣe olóore kankan wàlá à ń tafarraga min delwik kódà bó ṣe pé kó o dà nínú dòrò rẹ tó o fi ń fa mi kó o dà fi iná ilmustasqi kó o dà sínú igbá ẹni tó ń wá omi láti mú mi tó sáré wá bọ̀ lódò wàlá à ń takallam akhaka kódà kó o máa bọ́mọ ìyá rẹ sọ̀rọ̀ wà wájú uka ilé ìmùbásídọ̀n lẹ́ni tí ó tùjú ká sí ẹ̀hẹ́n ṣé ń tẹ́ sọ inshallah. ọlọ́run ṣàánú wa bó tiẹ̀ fún ní nǹkan inú rẹ̀ náà mọ̀ dùn àwọn ọmọ ìyá mi ọlọ́run bá tùtì ẹ̀yin aṣáájú mi ọ̀wọ́n àwọn ọmọ ìyá tẹ̀bílẹ̀kì ń máa kíní ẹ̀ sí ẹ̀yin àwọn aṣáájú mi alápọ̀nlé Abdulkadir yẹ́mọ̀ ẹ̀ ká ẹ̀yin aṣáájú mi alápọ̀nlé sọ̀rọ̀ inú ìtẹ́ náà ṣùgbọ́n láti bo síbo ẹjọ́ mi ò mẹ́ni bọ́ rírí o mi ò sí nínú dáadáa nítorí yẹn fẹ́ sọ gẹ́gbà tó déwájú ẹ ọ̀pá rẹ mọ lọ́kàn torí pé o tújú ká sí mo ní kí n sálámà sí náà náà ẹ kí bá pọ̀ ẹ kí bá pọ̀ ẹ kí sálámà yín bá pọ̀ bákan náà wàláwọ́ à ń àkàkà ìwájú ìyìn tọ́lẹ̀kìn kéèyàn ó sì pàdé ọmọ ìyẹn yẹn báyìí kéèyàn ò tújú ká ara sí olóore ó lè kéré ṣùgbọ́n sí olóore yìí. gbogbo ẹnikẹ́ni tó bá pé ní ìmánì kì í fojú kéré iṣẹ́ olóore kankan ẹni dé mọ́sálásí nìsín ọmọ àgé fún gbogbo yín kò ní ṣèṣì ronú pé sẹ́mi wà lọ́mọ ọ̀dọ̀ láà torí bó ti mọ̀ ẹ́ ti wulẹ̀ kó rí ohun tó ń bomi àgé tó fi fún gbàdáda kan kò ní fẹ́ ọ lọ nínú àmì pípé ìgbàgbọ́ ni kò sómi mo jí ibùkọ́ ọmọ sọ lọ́wọ́ rẹ tó òun lọ́mọ tí ń wá fine-tune so nínú àmì pípé ìgbàgbọ́ kéèyàn ó mọ̀mọ́ fojú kéré iṣẹ́ olóore kankan fàlùjáà yùrídù àyẹ̀stẹ́s ìmìbìrì tẹ́nìkan bá wá tó fẹ́ bomi mu láti inú kànga wàkọ́dúrọ̀ fáátà dálùwáká ìwọ sì ti fa dòrò tiẹ̀ jáde sókè. Okay fa afuragita òláwò ọwọ́ àdá gbogbo omi inú dòrò tiẹ̀ ó dà fẹ́niyẹn kó lè mú fa ajalẹ̀ amẹ̀l iṣẹ́ tẹ̀ rí ìwà yín kánà dọ́ irú sọ̀kìrá bójú àyíké téèyàn bá wò ó níwòye sí báyìí ó kéré lójú láyé ń bá gi èkìtì kọ́ọ̀rù kò lẹ́tọ̀ọ́ kéèyàn fojú kéré rẹ o ẹ̀san rẹ tóbi o wàkàdà lákìyàl àkí bíwájú i tọ́lìkì bákan náà kéèyàn ó pàdé ọmọ ìyá pẹ̀lú tútù jùká wa izalatul qadri wal awsakh minal masjid kéèyàn máa mú ìdọ̀tí àbí pàǹtí kúrò nínú mọ́sálásí hmm? eléyìí wọn kálukú yóò yẹra yín wò ẹ dè mọ́sálásí gbà mí dọ̀tí ẹlòmíì ọjọ́ dọ̀tí yóò sì jókòó sí bẹ́ẹ̀ tòun nínú àwọn ṣe olóore tí ó kéèyàn máa fojú kéré ni kéèyàn máa túmọ̀ ṣe hátà débi pé wàlẹ̀ òkàánà ولو كان قشا فلعل هذا العمل قليل يكون سببا في مغفرة الذنوب kódà kó ṣe wípé bí èpo èpo ọ̀gẹ̀dẹ̀ àbí nǹkankan ló wà ń bẹ kéèyàn mú kúrò bẹ torí pé o lè jẹ́ sábà bíi mcfratry theorem tọ́lọ́n ó fòrí ẹsẹ̀ tìyàn. wàrọ́b yashkuru li abdihi misla hadi la faal ọlọ́run máa ń dúpẹ́ lọ́wọ́ ẹrú sin rẹ̀ téèyàn bá ṣe àwọn ṣẹ́ yìí fayagfurullah yóò sì foríjì alam tara ìwọ náà rí ni pé anahu sallallahu alayhi wa sallam kọ́l anabi ni marra rajulin marra rajulun bi gusni shajaratin ala zuhari tariq arákùnrin kan ó kọjá ní abẹ́ igi kan tí ẹ tuntun igi yẹn tó ń nà sẹ́yìn rẹ̀ marra rajulun bi gusni shajaratin ala zuhari tariq igi ẹ tuntun yẹn téèyàn bá ń kọjá èèyàn ó tẹrí bàbá ẹ̀ téèyàn ó fi kọ́ igi yẹn nà sí ojú ọ̀nà fakọ́ọ̀l arákùnrin ní wàláì la unhiyanna hadha anil muslimin la yudhiyahum fa adkhulul janna ó ní mo fọlọ́run búra o igi yìí màá mú kúrò fún àwọn mùmìnì la yudhihim kígi yìí má bàa lè kóṣù tàbá wọn fa adkhulul janna kí n sì lè tara rẹ̀ wọ àlùjànnà inna nafsa àfààní dájúdájú ẹ̀mí tẹ́ ẹ rí yẹn allati tahtakiru a'mal al-khair liyasira ẹ̀mí tí bá máa fojú rénà àwọn iṣẹ́ olóore kéékèèké fi á ẹ mọ̀ pé ó ń bẹ nínú ẹ̀mí su'un àìdá ń bẹ nínú o wa khalalun àti kíni o àti láìfì halal láì fi ń bẹ́ńbẹ́ wàyẹ́kfì fi uqubatil isti'ana bil hasanati saghira ó ti tó ní ìbáwí fún gbogbo ìmọ̀ afojú kéré àwọn ṣe olóore kéékèèké alhirmanu min maziyatin azima èyí ó pàdánù oore èyí tó tóbi dalla alayya qawlu sallallahu èyí tọ́jú sí ọlọ́run tọ́rọ̀ sí ọlọ́run tọ́ka sí pé man amata ada an tariqil muslimin ẹn tó bá mú sùtà kúrò lójú ọ̀nà àwọn mùsùlùmí kútìbà láwù hasana wọn ò kọsẹ̀ dáadáa kanlẹ̀ fún wà á ń takọ̀ bálàtì láwù hasana ẹn dákàlà aljanna wà á máa ń takọ̀ bálàtì láwù hasana ẹni tó wà á máa ń tukú bìlàtì láwù hasana ẹni tí wọ́n bá sì gba iṣẹ́ oore rẹ̀ kan báyìí tọ́lọ́n gbà wọlé <laughs> dákàlà ó ní ẹni tí dọ́mọ àlìjẹ́nà oníṣẹ́ eré kan báyìí ọlọ́run sì gbà onítọ̀ọ̀dọ̀ máa jẹ́ náà torí pé iṣẹ́ eré kan yóò tún yẹ tuntun branches tó pọ̀ ó tún jáde ńbẹ̀ wakana muaz radiyallahu anhu wọ́n ní muaz kọ́lọ̀ wa kó bá ayanu sí yamshi ó máa ń rìn wa rajul ma'ahu farafa ajaran min at-tariq ọkùnrin kan ó ń bẹ pẹ̀lú ẹ̀ ó wá gbé òkúta ńlá kan tó wà lójú ọ̀nà ó gbé kúrò lójú ọ̀nà fakọ́ọ̀lù ayọ́rọ́jọ ọkùnrin yẹn wá sọ pé àmọ́ràdà èwo ni ó jẹ́ tún wọn sàkótọ́ ojú ọ̀nà báyìí fakọ́ọ̀lù muhazu ní sẹ̀mí ìtúrọ̀sọ́lá sálàm yàkó gbogbo lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó sọ pé màá rọ́fà hajaran mina tọ̀rí ẹni tó bá gbókùtà kan kó lójú ọ̀nà òkúta pé téèyàn bá ń lọ téèyàn bá fẹsẹ̀ gbá èèyàn lè ṣubú tó gbé kó lójú ọ̀nà kutiba lahu hasana wọn kọ dáadáa kan lẹ fún wa man kanat lahu hasana dakhala al-janna ẹni tí dáadáa kan tó pé bá ti lè wà fún ọ̀n tó wà lìjẹ́ náà lójú ọmọ ṣe bẹ́ẹ̀ so ọ̀n lọ orí èpo ọ̀gẹ̀dẹ̀ ọ̀dẹ̀ pé téèyàn bá tẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ ó lè yọ̀yàn ṣubú ó sì mú kúrò ńbẹ̀ so gbogbo àwọn kan yẹn ló ní ló ní ládàá abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó bá ṣàṣepé ìgbàgbọ́ wa kó sì gba ìwọ̀n bíi tá ṣe kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa sọ́ọ́ hìrọ̀ bàtínà. So, وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما اللهم نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا تقبلا وشفاء من كل داء اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أبلنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا المتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إننا نسألك خير هذا اليوم وخير ما بعده ونعوذ بك من شر هذا اليوم وشر ما بعد وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك